الله عنه ولو كبار يوم الدين وصوتنا أن محمد صلى الله عليه وسلم مثل إذا يبيت dáúdá yẹn tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ wọn ni ẹnìkan ní wá nínú ìpẹ̀kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lọ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdíṣe ìbẹ́nu sọ́yìn bọ̀kọ́ rẹ̀ sọ́yìn muslim eléyìí ni ètò wa ètò àdínú lókọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn òṣà Abdulfatah ìsàwùmí tí wọ́n ń darí sí gẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ní ọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìtẹ̀ní wẹ̀nì kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one rídìí ìlọrin ní kwara state gbogbo tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè ta wà ní pàtà ìtàwé lórí ago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three. 51549 جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتوقفون لنبا الترايكات قفوها نبوى محمد صلى الله عليه وآله وسلم وعلى النبي وصحابه gbẹni tí ó ń tọ ìlànà nábì abẹ́lẹ́wà kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí ẹnì kọ̀ọ̀kan títí ó fi di ọjọ́ ògbóni alkiyama gbọ́n tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbọ́lá kí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. eléyìí ni ètò tí a ń bá lọ lórí ọ̀rọ̀ zina yẹn ni pé ìwà agbèrè ìwà tí ọ̀dá tí a ń pè ní ìbàjẹ́ ọ̀kan náà àwọn ìbàjẹ́ tó ṣe pé olúwa ṣe ní ìwọ̀ tó jẹ́ pé tí a bá wo àwùjọ wa yóò fẹ́ dàbí ẹni tó bóyá nǹkan yẹn kò tí ẹ ṣe nǹkan tí olúwa bá ṣe ní ìwọ̀ ni bí àwọn yẹn ṣe ń rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń ṣe aburú yìí tó zina a ti ṣàlàyé pé àyíká tí olúwa bínú sí ni ìṣokó sì máa ń fa ìbínú ọlọ́run fún yàn tí wọ́n tó gba àwọn aburú tó wà níbi ìná ṣíṣe tó látara pé àwọn kóbáyàn spiritually so àtúmọ̀ kóbáyàn eh, economically tó tó yẹ pé gbó ní gbó aburú rẹ̀ tó máa ń ṣe fún yàn kódà morally ìsìn náà kóbá ọmọ ènìyàn Ah, níbi tí a fẹ́ wò lónìí òun náà ni pé ìwà burúkú tí à ń sọ yẹn ni pé zina yìí àwọn nǹkan wo ló máa ń fà àwọn nǹkan wo ló ń fa zina ìrọ̀kọ́sẹ̀ lónìí ọkàn rí pé kíní yìí ó ń pọ̀ ní àwùjọ kò ní mọ nǹkan tó ń kọ̀ sí rẹ̀ ó ṣe ṣé ńgbà tí wọ́n bá ti mọ nǹkan tí ó ń kọ̀ sí nǹkan sòkè ò lè máa nǹkan tó ń fa nǹkan tí nǹkan tó ń ṣẹlẹ̀ èèyàn lè máa rí nǹkan tí wọ́n mọ̀ sí mójútó nǹkan yẹn so tí àwọn àfáà tó bá ń ṣàlàyé nǹkan tí ó máa ń fa zina àwọn kọ́ ni pé qillatu taqwallah wa qillatu fahmiddin ẹni pé ìbẹ̀rù ọlọ́run ọba tó bá kéré fún èèyàn tí ọ̀rọ̀ ọlọ́run bá kéré nínú ẹ̀mí èèyàn zina ṣíṣe yóò rọrùn láti lè máa ṣe tẹni tí ìbẹ̀rù ọlọ́run bá bá pọ̀ nínú ọkàn rẹ̀ sí pé ó bẹ̀rù ọba tó dáa gbogbo ọ̀nà tí wọ́n fi ń bẹ̀rù ọlọ́run ni fi ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba yìí lórí tó bá ní pé tẹ́kọ̀ Allah mo sọ síwájú náà lórí ètò yìí òun náà ni an yaj'ala al-'abda baynahu wa bayna 'iqabillahi yani wiqaya oní kí ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí kó wá àyìn tí ó fi ṣe ààlà láàrin wọn àti ọba tó dáa tó kó fi kankan ṣe ààlà láàrin wọn àti ọba tó dáa tí òfin ní rí ìdínú ọlọ́run tí òfin ní fọwọ́ fa ìyà ọlọ́run nǹkan tí ọmọ fi ń dira àyàn pé ẹ eh, nǹkan kí ìyá ọlọ́run bá jẹ mí kò tí ọmọ wa sún tí ọmọ jìnnà tí n tó lè fa ìyá ọlọ́run bá fún yàn tó ń nǹkan tí à ń pè ní bẹ̀rù ọlọ́run bá tí bẹ̀rù ọlọ́run bá yìí bá tóbi nínú ọkàn yàn kódà tí yẹn bá fẹ́ lọ lè ráríwọ ìlànà zìnà àbí àfẹ́ máa gbé gbèsè ní gbèsè zìnà lẹ́sẹ̀kẹsẹ̀ náà ní àbí ìkásẹ̀ àbí ìkáwọ́ kò níbi máa ṣe zìnà ọjọ́ kùnrin ọjọ́bìnrin tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba kódà tó bá ṣe pé ìyẹn nìkan wọ́n fẹ́ influence ẹ̀ sí zìnà nífẹ̀kẹsẹ̀ ní ìbúgbárí òpin irú ìwọlé léyìí irú léyìí ọwà ní Sahih Muslim wípé àwọn arákùnrin kan gbọ́dọ̀ láti máa gbọ́ pé àwọn arákùnrin mẹ́ta kan wípé wọ́n ń lọ wọ́n wà nílé àjò tó òjò wá ṣú wọ́n wọ̀ pé káwọn sá sínú àpáta kan tí wọ́n yẹ sá síbẹ̀ ó jẹ́nu kòtò bí atẹ́gùn ṣe ré òkúta ńláńlá lu ojú kòtò tó máa gbà jáde nìyẹn so wàhálà bá dé pé ah bá làwọn ṣe jáde báyìí tó nípa àwọn ọ̀ka wọn lè ti àpáta yẹn tí wọ́n wá ronú pé ah ẹni tí kò ń kálukú wa ká wo nǹkan tá a sì bẹ ọlọ́wọ́n ọba so ní nkálukú bá ń wo sùnsùn pé àṣìṣe ah, mi tí mo ṣe o ẹnìkan wá bẹ lọ́run pé kọ́lọ́run kó wọ ọ́lá pé òun máa ń ṣe dáadáa sáwọn òbí òun tó fi dán láwọn ọba nìyẹn ṣùgbọ́n yóò ṣe báyìí oníjọ́ kan wá ṣe wàhálà wọn lọ lè wá oúnjẹ fáwọn òbí òun táwọn òbí yẹn ti sùn òun wá wò pé kóun mọ́ jí wọn òun sì fẹ́ pé kóun fún wọn lóúnjẹ yìí òun wá gbé oúnjẹ yẹn lọ́wọ́ títí tilẹ̀ fi má pé kọ́lọ̀ǹkọ́ wọlá ọjọ́ yìí pé nítorí tó pé fi ṣe kí ẹnì kejì òun náà tó bẹ lọ́wọ́n ọba wípé ọlọ́wọ́ pé wọlá pé òun kì í ṣàbòsí fún àwọn èèyàn tí owó bá dà wọn pọ̀ wọ́n wá fi kan ṣàpèjúwe pé ẹnìkan tó ń gbéṣẹ́ fún sí ọ̀gbà owó tí àwọn ọ̀jọ̀ gbọ́ra àwọn yé máa òun sì fún rẹ̀ ń fi ra nǹkan fún so kí ni àwọn ra díẹ̀ fún wa tó yá padà di ẹran wa tó yá di àwọn ewúrẹ́ tó pọ̀ ṣùgbọ́n tẹ́niyẹn sì dé padà òun kó nǹkan rẹ̀ fún pé máa ni pé òun ìjọ tí ìnira ó lóun tí wọ́n fi gbogbo nǹkan tan ọmọ yẹn nǹkan ọ̀bùjọ fi zùn náà yìí ọmọbìnrin yìí ṣàn ta púpọ̀ wọn nígbà kò í lóhùn kan ìnira wa mú ọmọbìnrin yẹn ti yá pé sọ ó ti yá ní òun gan ti wá rèé láti máa a ṣe àìbàjẹ́ ìgbà táwọn wọlé lórí àwọn tilẹ̀kùn táwọn fẹ́ máa bẹ̀rẹ̀ ìbàjẹ́ yẹni ẹni tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba kódà tọwọ́ ṣètọ́ni bá fẹ́ tẹ̀ tó bá fẹ́ tẹ̀ tọwọ́ iṣu bá fẹ́ tẹ̀ tó yóò ti rántí ọlọ́run ọba lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ti padà kú níbẹ̀ tó náà ni gbogbo ẹni tó bá ń jẹ́ pé ó bá ti jẹ́ kó fẹ́ ó fẹ́ ṣe ní tí ò da ní aburú ní nǹkan tó ń jẹ́ zìnà yìí àbáwọn kan ni wọ́n influence ẹni àbẹ́nìkan ló ń dààmú rẹ ní sọ̀rọ̀ pẹ́lú mi tó pé ọmọbìnrin ni tó pé ọmọbìnrin kékeré ni àbọ̀mọ tó wà ní skul ni tó ṣe pé wọ́n sì máa tàn án bàbá olówó àbáwọn ọmọ olówó kéèké yẹn náà àbáwọn kan tó tàn án pé wá kíní kankankan so lòun náà bá wò pé àbí ah, kí n gbọ́ nǹkan tí wọ́n ń sọ yìí ni ṣe tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run kódà tó bá yẹ fọ́ọ̀lù sí kíní yẹn ẹsẹ̀kẹsẹ̀ ló tó rántí pé ah bí mo fẹ́ so irú àwọn yẹn kò ní bá a so ó ní pé irú àwọn nǹkan yẹn tí mùsùlùmí gbọdọ̀ máa rántí ni láti pé kí ìbẹ̀rù ọlọ́run ọba kó mọ wà ní ọkàn yẹn ní gbogbo wa ṣùgbọ́n tó bá ti rí báyẹn kò ní bá aburú tó wà níbi ìdìnnà lọ àbẹ́ni tó ṣe pé kò sí bẹ̀rù ọlọ́run ọba lẹ́mìí ẹ̀ hmm, bí ọwọ́ ṣètánì bá ti ń tẹ̀ ẹ́ náà ló sì máa wọ lọ ló máa wọ lọ ni so òun náà ni pé mùsùlùmí ó gbọdọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba kó sì máa tọ́jú ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ ẹ wo nu suratul eh, A'raf ọlọ́wọ́n ọba ń sọ nu àyà two oh one ọlọ́wọ́n ní innal ladhina taqaw idha massahum ta'ifun minash shaytani tadhakkaru fa idha hum mubsirun olúwa ní innal ladhina taqaw àwọn tó ń jóló bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba ìdá massahum ta'ifun minash shaytani tó bá jẹ́ pọ́wọ́ ṣètọ́ ni bá ti ẹ̀fẹ́ tẹ̀ wọ́n ẹ̀rí tadhakkaru ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n rántí fẹ́yìdá òun mo sì rún lójú wọn là pé kí ni mo fẹ́ ṣe yìí tó olùbẹ̀rù ọlọ́run ọba tí ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ bá sọ̀ǹgì tó lé dáadáa kò ní dé bẹ́ẹ̀ kò tẹ̀ ní súnmọ́ bẹ́ẹ̀ tó àìpé ìbẹ̀rù ọlọ́run wá fẹ́ fún títí kó fẹ́ ní pọ́blẹ́mù tó bá tẹ̀ fẹ́ débẹ̀ ṣẹ̀kẹsẹ̀ ní ọ̀sàrẹ́ tají ní ó kú ọ̀mẹ́ kì í pẹ́ mọ́ sọ fún pé bẹ́ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀sìn ọlọ́run ẹ̀jẹ̀ kó yé ẹ̀jẹ̀ kẹsìn ọlọ́run ọbọ̀ yé kí súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù ó yé irú ẹni tí wọlé yìí bá yé láti ilé rẹ̀ láti inú ìdílé rẹ̀ ìgbà tó bá déta kò sírù gbèsè tó lè gbé kò ní ṣe àwọn ọmọ tó ṣe pé ẹ fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní nǹkan kò gbọ́ so kò mọ̀ pé nǹkan kan ọ̀dà nítorí tó bá déta ìwọ̀n ni so kò wá sí ní tẹ́lẹ̀ da yín lóhùn kò sírù bí wọ́n pè yóò tẹ̀lé wọn lọ mọ́ pé kó ká lọ sí night club yóò lọ gbogbo tó wà lè kọ́ mọ́ pé sí ọmọ lọ náà nítorí wọn ò rí pa burú ni àmọ́ tó kàn kábàá yìí kò ní í dáhùn òun náà ni pé ìbẹ̀rù ọlọ́run ó pàtàkì gan àgbọ́yé ẹ̀sìn ó pàtàkì kan tá a bá ń sọ pé àgbọ́yé ẹ̀sìn wàláyé tí ń jẹ́ bẹ̀ ni kéèyàn ò gbọ́ súnà Nábì sallallahu alaihi wasallam yìí kéèyàn jẹ́ onísúnà náà ní jágbọ́yé ẹ̀sìn mọ́tàrà rẹ̀ jẹ́ tó ti ń jẹ́ àgbọ́yé ẹ̀sìn nìyẹn tágbọ́yé ẹ̀sìn bá ti kó wá ti clear tó yí ẹ tọ́wọ́ ní kò yí ọmọ ah ó ó ti tán so kọ́dọ̀ kan òbí gan balẹ̀ ọmọ mi ò ní rìn so náà ni n tí ó kókó bákan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ó zina òun náà ni nisa ìjáde àwọn obìnrin ní ìjákújá ẹnìkan máa jáde ní ìjákújá ìjáde tí máa wà ẹlòmíì rẹ̀ kórìgbà tí wọ́n bá bọ́ pánìtì kalẹ̀ nù ìyẹn kọ́ òhò tí wọ́n ń sọ Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ nínú Al-Qur'an ọlọ́wọ́n bá kọ̀ ìyẹn ni pé kóbìnrin ọ jáde pẹ̀lú ọ̀ṣọ́ ọ̀ṣọ́ yẹn tó wọn ní bò kò sí ẹni tí ó rí lọ́kùnrin tẹ́mi ò ní lọ sí irun nǹkan báwọn so náà ni tábà wọ ayé Al-Qur'an tọ́lọ́ bí ń sọ̀rọ̀ nípa àwọn onízìnà az-zaniyatu waz-zani àwọn onízìnà lọ́bìnrin lọ́lọ́run gbé síwájú yẹn ni pé obìnrin ló máa ń influence ìzìnà òun ló máa ń initiate ìzìnà tó ní ọkọ bẹ̀rẹ̀ tó làyàn ọ̀ràn jùmọ̀ tó tọkùnrin bá ti dúró tí ó lóun ò rẹ́dì fún ìzìnà tó wọṣọ aṣọ ẹni tó rẹ́dì aṣọ tó máa attract àwọn èèyàn tó wọ ẹwọ Islam bó ṣe dáa tó Allahu Akbar náà mo fi sọ pé ṣe ẹni tí yẹn bá gbọ́ ẹ̀sìn yìí tí yẹn gbọ́ tún Ànábì sallallahu alaihi wasallam yìí ìyẹn ó ti mọ̀ pé gbogbo nǹkan tí ń sọ yìí wà láyé tó lè eradicate ìsìn náà nù tó àkọ́kọ́ ni pé obìnrin nínú Islam obìnrin tí ó bá ṣọ̀ṣọ́ nínú yàrá rẹ ṣọ̀ṣọ́ sọ́kọ rẹ gbogbo tó bá fi hàn gbogbo aṣọ tó bá wọ̀ sọ́sọ́kọ rẹ wà tọkọ rẹ nínú ilé àbọ̀ fẹ́ jáde lọ́ta tó mú jìlbáàbù nítorí wọn bá wí nù ike wo obìnrin o ẹ mú jìlbáàbù yín tẹ́ bá ti ń jáde ẹ dáàbò gbogbo ọ̀ṣọ́ yín kanlẹ̀ ẹ má kẹ́nìkan kan rí má so àmọ́ nísìnyí òdì nìyẹn ni pé opposite side ni tẹ́ bá rí nísìnyí tóbìnrin bá wà nínú ilé láwọn obìnrin yóò wá dọ̀tí ẹ̀rí gbogbo aṣọ rẹ̀ aṣọ pálapàla ní wọn kínú ilé wọ́n ti kí wọ́n ń jáde lọ gbàwọn náà lọ́dẹ̀ wẹ̀ nàní ẹ̀sùn ayọ̀ lipstick nàní náà wàá yọ tìró nàní náà wàá yọ powder ẹ̀sùn àwọn aṣọ sójú káàkiri sọ ẹ̀dá kan tó bá dé ta àyìn wọn àmọ́dé pé ọmọ tẹ̀ fáìn ọmọ tẹ̀ fáìn sórí eléyìí aburú tí ń fa jìnnà ni ọlọ́run bá ń sọ ní Al-Qur'an fún wa ike ẹni wala tabarrajna tabarruj al-jahiliyyati al-ula ló wà ní àwọn obìnrin waqarna fi buyutikun ẹ máa gbénu lé yín ẹ̀rí so ìjáde obìnrin ó ń gbọdọ̀ ní ó ní àlà níjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí wọ́n wá jáde lọ ìyẹn ni pé Sọfíyà àgbà tó jáde ó sì ti lo olóòlò hijab ó ti lo niqab nígbà yẹn umar wa rí radiyallahu anhu umar wa bí pé wọn Sofia pé à ah, níbo ni ò ń lọ à ah, wọ́n ṣe ọ̀páyà ìjábù ti já ni pé ọlọ́ni wala tabarrujna tabarrujal jahiliyyah wa qurna fi buyutikunna à ah, ní Sofia bá padà sílé bá lébà Nabi sallallahu alaihi wasallam ìpé sáà ní máa jáde máa ní anábì wa ní rárára ẹ máa jáde àmọ́ law takhrujna li hajatikunna ẹ máa jáde fún nǹkan tó bá pàtàkì fún yín kì í kà ṣe pómìnira ọkàn jáde ẹ̀ kí mo kàn fẹ́ nà sẹ́lọ̀ mo kàn fẹ́ yáwò lọ lálálálá kò sí ìyẹn fóbìnrin ọkùnrin ló lè ṣe bẹ́ẹ̀ kí mo fẹ́ nọsẹ̀ lọ mo fẹ́ yáwò lọ nítorí bá mú ọ nọsẹ̀ lọ níwò obìnrin ọjọ́ lọ pẹ̀lú ọkọ rẹ ni so bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn òde kó de ẹ̀ẹ́dì ìyàwó èdè kí ní kan lójú kó mẹ́ látàárọ̀ lójú kó mẹ́ di ọlẹ́ ó tún wọn lè ń sun bẹ̀ aláìsùn gbélé yìí wọ́n kọ́ ní lọ́bí tabarrujal jahiliyatil ula jáde jákújá ni tó pété bá ti padà rí ẹgbọ́n wo àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ mi bá jáde pé òun lọ síbi ìyàwó báyìí àlè ti wá kọ́ọ̀sì rẹ̀ àlè wá kọ́ọ̀sì àwọn ọjọ́ sí ìyàwó tán ni wọ́n jẹ́ àwọn ti wá sílé ṣùgbọ́n àwọn nǹkan yìí yìí nítorí ká kíyèsí láwùjọ ni so ẹlẹ́sìn ọlọ́run kò ní mọ bọ́ sínú gbogbo àwọn ìṣòro tá à ń wí tá à ń kà yìí so torí pé kí ni òun gẹ́sẹ̀ ti pinnu fìtínà ti pinnu wàhálà wala tabarrajna tabarruj al-jahiliyyati al-ula wọn ni wọn máa jáde ní jáde ìjákujàmọ́ bákan náà ara tóbìnrin máa jáde ní jáde wọn ní kóbìnrin kó máa wọ aṣọ tó hmm, tó ṣe pé gbogbo tí ń jẹ́ bí ara rẹ̀ ṣe rí òun náà hadith Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ní pé yẹni àwọn kan ń wá anabi ah! ní mi tí ì rí wọn ní ìsìn o ma'ilatun mumilatun anabi la yadkhulna aljannata wala yajidna ri'aha wa rihuha yujadu min masirati khamsumiya sana fanabi sallallahu alaihi wasallam ó ní ah ìyá tí alẹ́ náà lásìkò kan bọ̀ àwọn kan bẹ tó pé wọn ò tí ì dé o alẹ́bí ni mi ò tí ì máa rí wọn ní ìsìn àwọn náà ni nìsáàùn àwọn obìnrin tó ṣe pé wọ́n wẹ̀wù lóòótọ́ àmọ́ àríyàtùn òhun náà ni wọ́n wà wọ́n làwọn wẹ̀wù òhun náà sì rìn káàkiri na ilẹ̀ tún mú mi là àwọn tó ṣe kí wọ́n máa darí ẹ̀mí ọkùnrin tọ́dọ̀ wọn wọ́n máa rìnrìn pèmípèmí ìrìn orí mi ni wọ́n máa rìn olúwa nílò àwọn obìnrin báyìí ah! tí wọ́n bẹ̀rẹ̀ lé lọ lè fìrù rẹ̀ bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ni wọ́n bọ́ lórí irú ìṣesí yẹn láàyè ọlọ́ọ̀bá ni wọn lálìjẹ́nà wọ kọ́dà wà láyé jìnnà rí haha wọn ò ní gbóòórùn àlìjẹ́nà sòrò náà ni wọn obìnrin tó ṣe pé ìwọ̀kuwọ̀ aṣọ ló kún sára rẹ aṣọ tó ṣe pé gbogbo èjìká rẹ wọn hàn ẹ̀yin náà mọ wọ àwùjọ lónìí tẹ́ bá wo bí tẹ́ ń pé sílẹ̀ yẹn ọkùnrin ẹ lọ lu wọ aṣọ tẹ́yìn ọkùnrin tẹ́ wọ̀ ẹ wúru aṣọ táwọn obìnrin tá bá wà níbi ọwọ́ gbogbo bí tẹ́ bá wà ní mo ti ń sọ o ẹ rí pé wọ ọkùnrin ẹ lè rọkùnrin kẹkọọ wọṣọ kọyọ dodo kalẹ̀ ẹ lè rọkùnrin kẹkọọ wọṣọ kọ́ yọ ìbàdí kalẹ̀ so àmẹ́ra àwọn obìnrin lónìí kò sí tí wọ́n lè ṣe kódà ó máa ń wọ́n kẹ́ tó máa rí ọkùnrin tí ó máa wọ eh, aṣọ tí ó pé amulet ni àmóbìnrin kódà wọn níbi tó ń táyé tó burú fún wọn dé wọn lè fẹ́ máa wọ pátá jáde lónìí ní pint wọn lè fẹ́ máa wọ jáde so àwọn tẹ̀ náà ń wọ̀ gan sọ̀fúkọ́lọ́ wọn bá kó ṣàánú fún yàn ni so náà ní pé gbogbo àwọn nǹkan yìí gbogbo tó ń fa zìnà ní àwùjọ lélẹ́yìí àyàn ọmọ atanra wọn wọn ní ìmúra kò sí lára tó ń fa káwọn ọmọ rẹ́pù à owó gẹ́gẹ́ nípínlẹ̀ rẹ̀ ntójú ò bá rí ntójú títójú ò bá rí kò lè nájà rẹ̀ kò lè yọwó rẹ̀ ntójú rí náà ni ó yọwó so ìgbà tó yẹ pé gbogbo aṣọ tó wọ̀ gbogbo ẹ̀ bọ́rọ̀ ṣe ṣẹ̀dá rẹ̀ ni wọ́n ń rí so definitely o sì fi kankan bò wọ́n fẹ́ rí nǹkan tó fi bò ń pé ah so gbogbo nǹkan báyìí n tó ń fa zì náà ni so náà ni pé gbogbo wo òbí wo òbí tó ṣe pé ìṣòro rẹ ìṣòro rẹ ní pọ́mọ rẹ ń lo hijab fún ẹtí eji kìí yàtúbì àwọn ará lọrin à ń tara wa jẹ díẹ̀ díẹ̀ ní nílọrin ẹ̀tànjẹ́ ń ta táǹtẹ̀ ara wa jẹ ẹ dákun à ń sọ̀rọ̀ pé àwọn lo hijab àwọn kristian ní lo hijab ṣé mùsùlùmí gẹ́gẹ́ tako hijab mùsùlùmí ara yín gẹ́gẹ́ ń jòlẹ̀ dìde sí ìjọ tó ń tako hijab pé ká má lò pé kò sínú yín gbogbo yín lẹ tó dákun wọn ni àwọn kírísítẹ̀ wa ní kẹ́ wọ́n lò jáàbù ní ìsìn skul ẹ̀ wá ń sọ ẹ̀ wá ń pariwo káàkiri ṣe rí pé bẹ́ẹ̀ pẹ́ ìsìlámí pàǹkan ń tẹ̀lé ara wa jẹ àmọ́ tó kàn lọ́rọ̀ wa tó níjọ́ tí nǹkan bá ti dé láàrin tara wa gangan tí ẹni ẹni tí ń fi ọwọ́ pa òfin ọlọ́kọ̀ bá lójú láàrin wa á dákẹ́ náà kọ́ mọ́ ṣe wá mùnáfìkì náà kọ́ mọ́ ṣe wá mùnáfìkì so ṣe rí hijabu ní òfin ọlọ́run ọba ló wà ní ẹ̀sìn ọlọ́run ọba ló wà àmọ́gbà tó ipá àní ẹni tẹ́ ń pè láàfà òun gangan ń tako ẹni tí ń jẹ́ hijabu yìí ó sọ frankly ó ní wọ́n fi ń jalè ó ní wọ́n fi ń ṣe kíni àbí kò sọ gbóyè ẹ̀ gbọ́ ni àbí gbóyè ẹ̀ rí ni ẹ́ so ṣé bí gbóyè bó ní ọwọ́ tẹ kámẹ́rà ń gbà wọn àtẹni tó jẹ́ lérí àtẹni tó jẹ́ lẹ́mú àtẹni tó jẹ́ oníkéwà àtẹni tó jóníwèé so wọ́n ní tó kálukú ń ṣe ń gbà wọn so nísìnyẹn náà làwọn dìde sọlọ́n kọ́ mọ́ jẹ́ pé ńgbà tí wọ́n bá ẹ̀ka já tí mo ọlọ́run ọbọ̀ dùn sí nǹkan àní jàǹgbà wọn so ọkọ ọmọ ṣàtúnwánú fún wa so wọn náà ni pé ọ̀rọ̀ ìmúra ìmúra obìnrin wàhálà ò ṣe kókó gan so dẹ́lẹ́ ní tí wọ́n bá ti ẹ̀wọ́ gan fún àwọn ọmọ tó ń lọ skul náà omi yóò ti wọ́n bá ti wà ní ẹsẹ̀ sún wà gbogbo àyà rẹ̀ yóò ti ṣe gèlè tè so pé tíṣà gan ti bá wò gan òun gan dáràn àwọn àti pé ó bá fi ìjáàbù bò ẹ̀ ní rí gbogbo nǹkan báyìí bí ìjáàbù yẹn bá ṣe wá tó náà ni àṣírí yẹn ó ṣe bò sí ẹ̀rí bí ìjáàbù bá ṣe tóbi tó làṣírí yẹn ó ṣe bò sí ṣe rí kèké tó bá lò tó ṣe kékeré tí ò ju dájì ara wọn lọ́hùn so tó bá yẹ kó bá tó lò tó tún jù bẹ́ẹ̀ lọ pàtàkì wọn bá ti wàá lò ní ìlò ti ti ìsìlámì ní ìjáàbù ti ìsìlámù gangan so kí ni fẹ́ rí ní ti ń jẹ́ gbogbo ohun tí ó kópa mọ́ síbẹ̀ so àmọ́ wà tó ṣe pé nǹkan tó jẹ́ òfin ọlọ́run ọba yẹn a mọ ẹ mọ̀ bí ẹni pé ń bù wá jẹ bí ẹni pé ń bù wá jẹ báyìí náà nífẹ̀ẹ́ rí àfifẹ́ ẹnu àfi ìtẹ̀lé tó bá wù àwọn tó náà ni so àti pé ìṣe ọ̀tẹ̀ ọ̀tẹ̀ kí n táwọn kan ṣe ìjáàbù táwọn alùsùnà ń lò ń sì takò ó sì gbàgbé pé ìjáàbù ẹ̀sìn ni kì í ṣe pé ìjáàbù alùsùnà ni ìjáàbù ìsìláàmù ni kì í ṣe ìjáàbù alùsùnà so ẹ wá wùgbà títí skul wá dé ẹ wá dìde so kí ló tẹ́ dìde sí ti tó jẹ́ ti ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́run kan ṣáà ṣe àánú fún wa so náà ni pé nǹkan tó ń fa zina so aṣọ wíwọ̀ ọ wà ń bẹ̀ o kí ọmọ bò ń tọ́ ẹ kí ọ bò ní ara lóbìnrin pàtàkì jùlọ so bákan náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn yàní nǹkan tó ń fa zina òun náà ni alkhalwa ma al-ajnabiyya òun ni kí obìnrin tí kìí kìí ṣe lẹ́tọ̀ọ́ ẹni tó bá lẹ́lẹ́tọ̀ọ́ yàn òun ni pé ìyàwó àtọkọ tí wọn kì í ṣe ìyàwó àtọkọ tó bá tó ní mahram yàn ẹni pé ẹni tí kò lè fẹ́ yàn tó sì lè lẹ́tọ̀ọ́ àti lè rí yàn wọn náà ń pè ní mahram bí àbúrò yàn bí bàbá yàn bí ẹ̀gbọ́n yàn bí àbúrò màmá yàn bí àbúrò bàbá yàn àbẹ́gbọ́n bàbá yàn àbábúrò bàbá yàn àbábúrò màmá yàn gbogbo àwọn ìyẹn àwọn tí wọ́n lè rí obìnrin nìyẹn tó ṣe pé obìnrin kọ́ra bí ó wọ hijabu kó sá ti wọ aṣọ tí yóò bu ara rẹ̀ tó gbogbo ara rẹ̀ so ìyẹn ò ṣe nǹkan kan nínú ilé so àwọn yẹn náà pè ní mahram so wọ́n sì lè jọ wà nínú ilé láwọn àti ẹnìkan kán jọ máa sọ̀rọ̀ ọmọ àti ìyá lè wà nínú ilé láwọn nìkan ẹ̀gbọ́n àtàbúrò lè wà nínú ilé láwọn nìkan kálíwà nìyẹn so àmọ́ ẹni tó bá jẹ́ pé kò kí ń ṣe irú àwọn ẹni wọ̀nyí ọkùnrin stranger kan obìnrin stranger kan kí wàá tiẹ̀ kí wàá jọ máa dúró nínú yàrá kan náà papọ̀ lẹ́yìn kan wọn kan ah sọ̀rọ̀ lẹ́yìn ọ̀nà ń pè ní al-khalwa kálúwà pẹ̀lú àjìnàbíyà pẹ̀lú obìnrin tí kò kí ń ṣe lẹ́tọ̀ọ̀yàn ara ìpínlẹ̀ zina ni o sànẹ́bí sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ o inú hadisi Uqbah ibn Amir radiyallahu anhu nẹ́bí sallallahu alaihi wasallam ní pé la yakhluwanna rajulun ma'a imra'atin ajnabiyya anẹ́bí ní ọkùnrin kan kò gbọdọ̀ máa dáwà pẹ̀lú obìnrin tí kì í ṣe ìyàwó rẹ̀ kẹjọ máa dáwà bóyá nínú ọ́fíìsì àbí nínú yàrá kan àbí àti tẹ́nìkan kan ò ní rí táyọ̀ ní rí nǹkan tí ń lọ tí wọ́n ní mọ tí ń lọ pẹ̀lú yín ànábì ni tí ó wà fi mú wọn wà bẹ́ẹ̀ o ilà mahadu mahrami àfi kẹ́nìyàn lọ lè wá ẹnìkan tó jẹ́ àbúrò rẹ̀ so àbí ẹ̀gbọ́n rẹ̀ tó àbọ̀kọ rẹ̀ kánjọ wà ń bẹ̀ ní kẹjọ yanjú nǹkan tẹ́ bá yanjú so bí ìwọ bàbá oníjàlá bí hmm, bàbá oníjàlá bí tó ṣe pé ọkọ obìnrin olóbìnrin ó tilẹ̀kùn mọ́rí ẹ̀ wọ́n mọ̀ wọlé one number one number two number one number two so ń bolo fẹ́ gbérú léyìí sí ń bolo fẹ́ fi hadith anabi sallallahu alaihi wasallam yìí sí al-khalwa ma'al ajnabiyya so èèwọ̀ ni kí wọ́n máa dáwà pẹ̀lú obìnrin olóbìnrin nínú yàrá yẹn so tó rà anabi sallallahu alaihi wasallam ojú kó wá pé tẹ́ bá ti dáwà yẹn hmm, ẹ ti gba ṣètọ́nù láyé nu o ti gba ṣètọ́nù láyé so torí pé kíni anabi la yakhluwanna ar-rajulu ma'a imra'atin ajnabiyyatin illa fa inna ash-shaytana thalithahum anábì ń fẹ́ rí èṣù ní oṣù kẹta wọn èṣù ní oṣù kẹta wọn so èṣù ní oṣù kẹta wọn wípé torí náà tí wọn bá ti di pé wọn ò rí ẹnì kẹta kún wọn èṣù oṣù kẹta wọn èṣù wa padà máa gbé sí wọn lẹ́nu pé ẹ ò wó wò ò fọwọ́ kan wò ò rí àbúrò fẹ́ fọwọ́ kan ni ọ̀rẹ́ ṣe kíní kan ni kò bí ìbàjẹ́ oṣù bẹ̀rẹ̀ nìyẹn so bí ìdílé ìtara ṣùgbọ́n a kì í gbà kọ́ọ̀lù níwọ̀nba uh, zero eight one zero eight five zero one three seven one so far, àwọn tí a bá ní ìbéèrè inṣàlá nam àkọlù kankan tó wọlé wàlékún mùsùlùmí àwọn tó lọ bàtẹ fún. ẹ kú sí ẹjọ́ ọlọ́run gbọ́ ní dáadáa fún mi. ẹnu ìgbà kan nìkan. nọ́ọ̀mù dání tí ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ló ń sọ̀rọ̀. ẹ dákun ipò owó ní ara tó wà nínú Islam. náà bóra. bẹ́ẹ̀ ni ǹjẹ́ obìnrin lè ní ọkùnrin nígbà tí ìgbéyàwó rẹ̀ ó bóra tí ó sì ní ẹ̀sùn òsì ara yẹ̀sọ́kùn lọ́ọ̀ fẹ́ra. naam yẹ̀sọ́kùn lọ́kàrà ṣe rí gbogbo ọ̀ṣọ́ tí obìnrin bá fẹ́ ṣe sẹ́ẹ̀lì pé mo ti kà wọ́n kálẹ̀ kan nínú ọ̀ṣọ́ ọ̀run ní kéèyàn ó tọ́tẹ̀ kọ́ àbí kó tọ́nu kó ṣe kíní kan kó fi páúdà kunra tó àmọ́ pé kéèyàn ó chíǹjì nǹkan kan kéèyàn ó chíǹjì kankan nínú ìtòlúwọ́ bá dá fún yẹn ní ẹ̀dá bóyá ní àwọ̀ ni èèwọ̀ ni o èèwọ̀ ni mùsùlùmí ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ so ẹni tó bá ń búra ẹnìyẹn ṣe nǹkan tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ so ọ̀nì tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ lẹ́nìyẹn ṣe torí pé ọlọ́run ní laqad khalaqnal insana fi ahsani taqwim thumma radadnahu asfala safilin olúwa ní olúwa ní àti dọ́ọ̀mẹ̀dẹ́ ènìyàn fi ahsani taqwim ọ̀nà tó dáa jù ọlọ́wọ́n bá ti fi dá àwọn yẹn àwọ̀ rẹ tọ́lọ́wọ́n fẹ́ dá ó ti dá mọ́ ó dúdú ní ó pupa ní kó wá mọ́ ọ̀fẹ́ di pupa wọ́n tó dúdú torí eléyìí ìlànà èṣù ni kódà ìbẹ̀nu tí èṣù sọ ní Kùránì pé wọ́n máa fi ṣe àwọn èèyàn lọ́nà wala amurannahum yughayyiru khalqillah wọ́n máa yí ẹ̀dá tó ló dá fún wọn padà iṣẹ́ èṣù ni ẹ̀dá kan jẹ́ ká jìnà sí bẹ́ẹ̀ lẹ́nu ọkọ̀ tó bá ń sọ̀rọ̀ eléyìí nǹkan nǹkan ní ń pè àwọn òṣèlú kan ní ìṣe wọn náà fẹ́ káàbọ̀. Eh, mo ní ẹgbẹ́ láàbùn nínú bóyá bí dọ́jú ní ká dárùn gbẹ̀sì. ìwọ̀n hmm. pé ó dà pé àti ń ṣe àfikún àìsàn láti ibi òkè ẹ̀kẹ́ báyìí láti ń ṣe yàtọ̀ sẹ́kẹ̀ ni torí ẹ̀yìn ẹ̀rọ á lè sílẹ̀ mọ́ ọ pé kéèyàn máa ṣàfikún ẹ̀ṣẹ̀ bá a sára. ẹ ṣeun gan ìzọ́kùnlọ̀ kẹ́ra ṣe rí páríkẹ́ pé irun ọ̀hún náà ni gbogbo irun tó máa ń wá láti ibi ìdètí wá sí di páríkẹ́ wá sí ìsàlẹ̀ àgbọ̀n òun náà ń pè ní irun gbọ̀n so ẹ rí i pé irun yẹn kì í jáde lára ọmọ tí ò bá ti máa tó bá bíi eighteen nineteen twenty so náà ni so mí pé ẹ rí i pé ẹ bá jáde ẹ máa jáde pọ̀ mọ́ ìdètí yẹn náà ni tó ń pè ní irun gbọ̀n nìyẹn ṣé ti yé èyí tí èèyàn gbọ́dọ̀ tí ó pé òun jẹ́ irun ní tẹlifí tó kó bá nínú lára tí wàá dé ibi ọrùn rẹ̀ ò ṣe tí wọ́n lọ rò àmọ́ irun èdè tí kí wà náà ni ó ṣe ń jẹ́ tí wọ́n lọ àìlám náà. Aláàríkù. Màlíkùn mi sọ́lá ọ̀tún lọ́ba Ẹ sọ́lẹ̀ Náà ni pé Hmm. ní ẹ̀ wá súnmọ́ ọkọ rẹ̀ hmm. bóyá kù ìyẹn lè sọ fún àbí ọ̀nà o ìyẹn lè gbé gbà hmm. bí ìjẹ́ pé ìyẹn mọ̀ pé obìnrin ó ń ṣe dáadáa pé bóyá yẹn ti ń purọ́ mọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ irú nǹkan báyẹn àkọ́kọ́ náà ó ṣòro láti lọ lè la mọ́lẹ̀ tí yóò bá fojú ara yàn rí kí yóò sì rí àwọn ẹlẹ́rìí fún un tọ̀bọ̀ kó wá dáhùn lójú pé ọmọ pé lágbájá wọn lòun yàn lálé wọn náà sì rí báyìí jẹ́ bí ó ti pọ́nrọ́ àlè yé dédé òun ṣe gbajúmọ̀ lọ́dọ̀ wáyé yìí kí wọ́n pàkíyèsí ọkọ rẹ̀ pé ọ̀yà múra sí ìyàwó rẹ̀ yìí so pẹ̀lú àwọn ẹ̀rẹ̀ tí ń rìn so má sọ ju báyẹn náà lọ má sọ ju báwọn lọ so kọ́lọ́mù bá kó ṣàánú gẹ́gẹ́ bí làákàyè tèmi tọ́lọ́ ní kí n rí o ẹlòmíì ló tún rí nǹkan mi tí ó tún ń ju báwọn lọ tẹ bá fi lọ so wallahu a'lam. Naam. نعم ok ah, okay before kí a tó parí ni ẹ̀nì ní ìjòkòtò ní mo fe gbé yìí náà ó rẹ̀ pé ó ń kọ́ tí wọ́n agaka ni ilé agaka ni asadam ni masjidu muawiya lẹ́kṣọ̀ mbẹ́mbẹ́ ni ọjọ́ sunday ni àárọ̀ ola àwọn ustaz aminu Allah rafi àwọn ni ó ṣe lecture ní àárọ̀ ọ̀túnla ní àárọ̀ sunday náà ni ṣáàwọ̀ ní aago mẹ́wàá gbogbo wa ni kí a wá síbẹ̀ jẹ́ kí n gbé látọ̀ lóyún tọ̀ inshallah àwọn tí a bá fẹ́ pè mí sí ẹ̀yìn ètò lórí nọ́mbà mi zero eight one zero three three five one four one nine zero zero five three zero eight one zero thirty three fifty one fifty four nine so fatal sọ̀rọ̀ mi ló ń dágbére pé.